nínú àwọn nǹkan tí à ń bùkátà ní ìgbà tá a máa ń sin òkúta ń gbé sínú sàárè àwọn kankan wà tí sẹ̀rí àtọ́ka sí. alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó bá yẹ pé ẹni tó kúta ń gbé sínú sàárè ọba lọ jẹ́ obìnrin lásìkò tá a fẹ́ gbé sínú sàárè rẹ̀ yìí gba ibi ìgbásẹ̀ sàárè á da sọ̀kan á dàbò sàárè yẹn lọ́nà tó ti pé àwọn èèyàn tó wà níbẹ̀ wọn ò ní láǹfààní àti rí bá ti ṣe ń gbé òkú yẹn sínú sàárè nítorí bá méjì kọ obìnrin la fẹ́ gbé sínú sàárè rẹ̀ tí aṣọ tó wà lára rẹ̀ tó bá lọ tú pínrín àbí nǹkan kan bá lọ hàn síta nínú ara rẹ̀ eléyìí ò ní dá tó bí ìfinisẹ̀sín ìkanilábùkù nítorí pa àti kú ni a sì máa pé mùsùlùmí ó wà láyé àbí ó láyé kọtọka fi sẹsìn kò sì tọ́ka kan lábùkù ó wá nínú ẹgbàá wa kan ikú Ali ibn Abi Talib radiyallahu anhu ó wá báwọn èèyàn ní ààyè ibi tí wọ́n ti fẹ́ gbé òkú sínú sàárè ó wá bá yìí pé ta aṣọ láti fi dí àwọn èèyàn lójú ní ìgbà tí wọ́n fẹ́ gbé òkú wọ inú sàárè rẹ̀ fajadaba thawba min al-qabr Ali ibn Abi Talib radiyallahu anhu ó bá fa aṣọ yìí níbi sàárè yẹn wọ́kọ́l ọwọ́ adá wọn lóyún pé ìnáma yusna'u hadha bin nisa àwọn obìnrin lásán là máa ṣe bẹ́ẹ̀ fún àìṣe bẹ́ẹ̀ fọkùnrin tó bá ti fọkùnrin lẹ́sẹ̀ gbé wọn nù sàárè ẹ̀ bùkátà láti ta aṣọ pé ìwọ má sọ yìí lọ wọn náà má sọ yìí lọ́wọ́ káwọn èèyàn má bàa rí bẹ́ẹ̀ ti ṣe ń gbé wọn nù sàárè rẹ̀ ìnáma yusna'u hadha bin nisa obìnrin lásán là máa ṣe bẹ́ẹ̀ fún ẹlẹ́kejì nínú àwọn kẹta bùkátà ní ìgbà tá bá ń gbé òkú sínú sàárè rẹ̀ òun náà ní pé ẹni tí wọ́n bá gbókùn sínú sàárè rẹ̀ à ń fẹ́ kó sàdúà pàápàá jùlọ àdúrà tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní idha wada'tum mawtakum fil qabr faqulu bismillah wa ala millati rasulillah anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní nígbà tí ẹ bá ń gbé àwọn òkú yín sínú sáré ẹ máa sọ yìí pé bismillah wa ala millati rasulillah à ń gbé sínú sáré lórúkọ lọ àti lórí ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam abu dawud ló gbé jáde bi sanadin sahih gbọ́ ọ̀nà kan tó ti kógun régé ó wá nínú ẹgbàá wa mi ikú anabi sallallahu alayhi wa sallam ó ní nígbà tí ẹ bá ń gbókù wọnú sáré. أما تقول بسم الله وعلى سنة رسول الله بسم الله وعلى سنة رسول الله الإمام الترمذي ان انلق له إجادة بسند حسن بونا كتودارا قتادة ابن دوام السدوسي رحمه الله أقبل بواقع لا تدعى لا تدعى أنس بن مالك رضي الله عنه وأن يوم كان وما أنس أسلايسي Anas wá gbé ọwọ́ ọ wá fi ọwọ́ rẹ̀ ó fi gbé ọmọ yìí sin ní ìgbà tó wá gbé ọmọ sínú sáré wọ́n sọ pé Allahumma jaafil arda min abuwa wafdah abwaab as-samaa'i wa abdul daaran khayran min daarihi Anas ni wàllam gbé ilẹ̀ jìnnà sí ara rẹ̀ má jẹ́ kí ilẹ̀ kó fún ọmọ yìí gbé ilẹ̀ jìnnà sí ara rẹ̀ ìwọ́lọ́n. sí àwọn alẹ̀kùn sánmà fún ẹ̀mí rẹ̀ ìwọ lọ fi ilé mi tó lóore jùlé rẹ̀ fi jàrọ̀ lé rẹ̀ fún alimami Tabarani olóògbé ẹgbàá wáyé jáde wa rijaluhu thiqat àwọn ẹni tó sì gbé jáde àwọn ẹni tó jẹ́ pé wọ́n gbà wá wọ́n jẹ́ olódodo ẹni tó ṣe fọkàn tán eléyìí túmọ̀ sí pé nígbà tá a máa ń gbókùn sínú sáré àní bùkátà láti máa dá wákà àní bùkátà láti máa kọrin nítorí pé ńgbà tá ń gbé sínú sáré rẹ̀ yìí nǹkan kan pàtó wà sanabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ike ká máa wí nígbà tá a bá gbókù sínú sáré eléyìí la gbọ́dọ̀ jẹ́ kó dínà sí ẹnu wa bisimilah wa ala millati rasulillah àbí bisimilah wa sunnati rasulillah. wàyí o ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí ẹ̀sìn islam tó ní ká ṣe nígbà tá a máa ń gbé òkú sí sáré rẹ̀ ọ̀nà ní ká rí dájú wípé akọ́jú òkú wa akọjú rẹ̀ sal qibla eléyìí ni ọ̀rọ̀ táwọn tó pọ̀ jù nínú àwọn olùmẹ̀sìn islam sọ ipe ńgbà tá a bá sin òkú kárí ipe akọjú rẹ̀ sí al qibla ọwọ́ alátọ́dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma ọlọ́nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ní alkabairu alishraku billah ó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní ká ṣẹbọ sọ́lọ̀ wáyà kọ́má sì wá lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n máa wóró fún fọ́lọ́ nínú ìjọsìn anábì sallallahu alayhi wa sallam ó ní wa qadful muhsana àti sísọ obìnrin tó sọ abẹ́ rẹ̀ tí èso níranù kásọ lóko kó ṣe zina anábì wa sọ títí títí títí ó fi wá bá débi pé wa ilhadun bil haram qiblatikum ahya'an wa amwata anábì ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kéèyàn máa mà kọ́ yapa kọ́ takò òdodo ní ìtòsí ilé ọlọ́run ọba ilé ọlọ́run ọba bọ̀wọ̀ kéèyàn yapa kọ́ takpa sí òdodo ní ilé ọlọ́run ọba bọ̀wọ̀ èyí tí í ṣe qiblatukum ibùdójúkọ yín ahya'an wa amwata nígbà tẹ́ ń bẹ láyé láyé àti lẹ́yìn ìgbà tẹ́ bá kú eléyìí lẹ́rìí àwọn olùmọ̀ nípa pé ńgbà tá a bá kú alùpùpù náà ni wọ́n dojú wa kọ lẹ́yìn ìgbà tá a bá kú tó a fi lé ayé sílẹ̀ torí pé ànábì pè ní kébìlà wa ní ìgbà tá à ń bẹ láyé láyé òun náà tún ní kébìlà wa lẹ́yìn ìgbà bá kú tó a sọ tá dẹni tó jẹ́ kó jáwé bomú tá dẹni tí ò sì má lẹ́yìn bíbẹ alimami Abu Dawud àti àwọn amínú agbé ẹgbàá wáyé jáde bisanadin sahih gba ọ̀nà kan ti pé ogun rege wáyé o ìyàtọ̀ ń bẹ láàrin ó ti kú àgbé sínú sàárè rẹ̀ àti kó ti kú atẹ́sílẹ̀ àti ìgbé sínú sàárè rẹ̀ àbí ó ń pàkà kú lọ́wọ́ kò ì tí ì kú à ń bọ̀ síbọ̀ sí ipá sọ pé a fẹ́ gbé sìn ó ń pàkà kú lọ́wọ́ kò ì tí ì kú àkọọ́lẹ̀ kan wà tó sọ pé téèyàn bá ń pàkà kú lọ́wọ́ ẹ dojú rẹ̀ pàlùkìbìlà ètò ọ̀dọ́gba jù ní pé kò bá mu. ibikíbi ọba àwùkọ dojúkọ lásìkò ìgbà ń pọ̀ ká kú lọ́wọ́ ẹjẹ́ ó kúná nígbà tó bá kú tá a fẹ́ gbé sínú sàárè rẹ̀ á rí pa gbé sínú sàárè rẹ̀ lọ́nà tó jẹ́ pé alùkébìlà ló dojúkọ àwọn sọ yìí pé kí nínú àwọn tó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà ní ìgbà tí wọ́n ń pọ̀ kakú lọ́wọ́ wọ́n gbé wọn lórí ibùsùn tí wọ́n wà wọ́n fẹ́ dojú wọn kọ́ alqibla Sa'id ibn al-Musayyib ibn al-Musayyib wọ́n yarí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ṣé mo fẹ́ ṣe sọ́láàtì ṣé mi ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni kí ló fẹ́ kọjú mi sí alqibla sí ni nígbà tí èsì pé fẹ́ ṣe sọ́láàtì ó túmọ̀ sí pé ẹni tí ń kọ̀ kakú lọ́wọ́ àní dojú rẹ̀ kọ́ nígbà tó bá kú tó a gbé sínú sàárè a rí pa dojú rẹ̀ kọ alikibla qiblatukum ahya'an wa amwata lábẹ́ ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní kaaba òun náà ní ibùdójú kọ wa nígbà tá à ń bẹ láyé láyé àtìlẹ́yìn ìgbà tá a bá kú lábẹ́ rẹ̀ iná ní pété ẹ bá tún sùn kí ẹ bá nàbí sallallahu alayhi ṣe máa ṣe tí máa kọjú sí alikibla ẹ̀yin náà kọjú sí alikibla nígbà tẹ ẹ bá fẹ̀gbẹ́ lélẹ̀ tẹ fẹ́ sùn ẹ máa kọjú sálùkìbìlà nínú àwọn nǹkan tí sẹ́rí àtúnṣe pàṣẹ òun náà ní pé ńgbà tẹ́ bá gbó sínú sàárè rẹ̀ ẹlẹ́kẹrin ẹ rí i pé ẹgbẹ́ rẹ̀ ọ̀tún òun náà lẹ́ fi lélẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀tún lẹ́ fi lélẹ̀ lọ́nà tó ṣe pé ẹgbẹ́ rẹ̀ òsì yọ wà lókè ẹgbẹ́ rẹ̀ ọ̀tún lẹ́ fi lélẹ̀ ẹgbẹ́ rẹ̀ òsì yọ wà lókè kó sì jẹ́ pé ibi tẹ́ gbélé kọjá pé ibi tẹ́ gbélé yẹn orí èpè ni àbí nǹkan míì torí àwọn mùsùlùmí àwọn ẹgbẹ́kùn wọn sínú pósí o mùsùlùmí ẹ̀sìn òkú nínú pósí kò sí bó ṣe lè kàǹkà tó lè karabata tó káwá gbókù sínú pósí ilẹ̀ ẹlẹ̀ iná ni ẹgbẹ́ rẹ̀ wà nínú sàárè ẹ̀gbọ́dọ̀ tẹ́ ń sílẹ̀ ńlẹ̀ yẹn ẹ wọ́rọ̀ tẹ́ táì àbí símẹ́ǹtì kẹ fúlọ̀ bẹ̀ àbí kẹ kọ́ńkírìtì ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ńlẹ̀ gángangán òun náà lára rẹ̀ ọkàn. tọ́ ìgbà míì ẹ̀rí pípákó kan wà tán tí máa ń kàn tó máa ń gbókù sí lọ sórí tẹ́ tó bá gbé lórí tẹ́ yẹn ó lè jẹ́ pé wọ́n kàn níkan pàjáwìrì ni tó bá gbé lórí tẹ́ yẹn tán á rí i pé àwọn èèyàn tí wọ́n fi pákó yẹn gbé lọ sórí tẹ́ wọ́n bá pàtì sórí tẹ́ kí ló dé tẹ̀ ní gbé padà sílé tẹ́ mọ̀ pé owó ni owó ni ẹ lọ tọ́jú rẹ̀ ẹ tún fi máa retí ẹlòmíì tó ná òkú tó bá kú ẹ tún fi gbóná lọ sórí tẹ́ yóò bọ́ pàtì ni kálukú wa tulẹ̀ kí ló dé ẹ ti fẹ́ gbówó lẹ̀ a lè gbérú ẹ̀ padà lé nítorí pé ìgbàgbọ́ wọn òun náà ní pé tó bá fi lè gbé padà lé ẹlòmíì ò ní gbé kú tí ó tún fi jẹ́ kó náà ó tún fi gbó náà wá sí so gbogbo eléyàn kò sí nínú gbàgbọ́ dáa kò sí nínú gbàgbọ́ tó dáa fi gbókù lọ sórí tẹ́ owó ni owó lẹ́ fi ra ó kéré jù ẹ ra ọ̀pá mẹ́ta nínú pákó one by twelve bá wá ra pákó mẹ́ta one by twelve dínwó jù ká ta one five. one five lọ́nà mẹ́ta four five ẹ̀yin wá fi gbókùú dórí tẹ̀ wá pàtì pàtì báwo kọ́lá kó ṣe pé one hundred lẹ́ra àbúrò pàtì ẹ gbé padà lé ẹni tó yẹ kó ti kọ́lé débi pé wọ́n fẹ́ bá kan ìgbà tí òkè wíńdò ẹ lọ́ fi kàn ẹ̀yin wá sọ pé pákó tán fi gbókùú lọ sàárè inú wọn fi kàn ẹ máa kú inú ilé òní inú ilé wọn wọn etí kú inú ilé wọn wọn etí kú láyé ẹ má sọ owó nù ẹgbẹ́ padà lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. bákan náà apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé tí wọn bá kú kìí ṣe pé ara àwọn tẹ́gbẹ́lé lẹ́lẹ̀ gangan nnn tí bá gbé wọn sínú sàárè tán ẹ yọ aṣọ kúrò níbi ẹ̀kẹ́ àwọn ọ̀tún ẹ jẹ́ kí ẹ̀kẹ́ ọ̀tún yẹn kọ́ kanlẹ̀ ẹ sì aṣọ kúrò ní ẹ̀kẹ́ ọ̀tún ti fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ẹ wàá tún jẹ́ kí ẹ̀kẹ́ ọ̀tún yẹn tí rọrùn kó nítorí pé jìkà kò ní jẹ́ kẹ̀kẹ́ ọlọlẹ̀ dáadáa ẹ gbé alámà ẹ gbé déédéé bíi òun tó fi jẹ́ pé orí blọ́ọ̀kù alámà láwọ̀ ẹ̀kẹ́ tí ò sọ ń bẹ̀ tẹ́ fi òun ni wa لا تدع عمر بن الخطاب رضي الله عنه أني إذا أنزلتموني في اللحد فافضوا بخدي إلى الأرض تابا في الجيم سنو ساريس مشان أمو اواكام أمو أصفون به أجكي اواكام قوكا لدادا رضي الله عنه بيني الشيرازي ni wọ́n sọ nínú tírà wọn al-muhaddab kíkẹ́ bẹ́ẹ̀ ni Umar sọ. ẹlẹ́karùn-ún òun náà ní pé lẹ́yìn gbàtẹ́ bá gbókùn sínú sàárè rẹ̀ tán ẹ má gbàgbé pa sọ pé eléyìí tá nàbì sallallahu alayhi wa sallam tó pè ní sàárè àwa mùsùlùmí òun náà ní al-lahad ti kọ́kọ́ gbẹ́rìlẹ̀ yóò jìn nígbà tá a bá dé sálẹ̀ lọ́ǹtán láwa wo àdójúkọ al-qibla láwa gbẹ́ kòtò ibi tá a fẹ́ gbókùn sí i sẹ́mi kí tá a bá ti gbé síta fẹ́ gbé ọ̀tún rẹ̀ lílẹ̀ tá a kọjú rẹ̀ sẹ́lù kébìlà ẹ̀yìn rẹ̀ ni ó wà ń ta tẹ́yìn rẹ̀ bá wà ń ta yìí ṣẹ̀rí àtúnfi hàn wá yìí pé ẹ mú blọ́ọ̀kù aláma ẹ fi mú ẹ̀yìn rẹ̀ yẹn dúró nítorí kọ́mọ́bà lọ ṣubú kọ́mọ́bà lọ ṣubú kọ́tẹ́ni tó ṣe wípé ẹ̀yìn rẹ̀ yọ wá fi lélẹ̀ yọ wá kọjú sí òkè kọ́mọ́bà ṣubú bẹ́ẹ̀ ẹ fi blọ́ọ̀kù aláma ẹ fi di ẹ̀yìn rẹ̀ bákan náà ẹlẹ́kẹfà nígbà tí a gbókù sínú sàárè rẹ̀ tán ẹ rí i pé aṣọ tí wọ́n fi tí wọ́n wé mọ́kù lára a ti mú òkun a fi so awé má aṣọ tá a wé mọ́kù lára aṣọ tá a wé má aṣọ tá a wé mọ́kù láhùn lẹ́yìn tá a bá ti gbé òkú sínú sàárè rẹ̀ tán tá a dojú rẹ̀ kọ àlùkébílà yùn àbí kó tó di pa dojú rẹ̀ pàlùkébìlà tá a bá ti gbé sínú sàárè rẹ̀ okùn tá a fi wéhùn tá a sóhun àtù nítorí kókùn yẹn àṣàdédé fi wé òkú lára àṣàdédé fi só àfi nítorí ká sọ yẹn ọmọ bàtù ńgbà tá a ti wà ń ti gbé dénú sàárè nìsín ọ̀rọ̀ pásọ ń tú aṣọ òtú kọ̀sẹ̀lẹ̀ lọ́ba màtán bàbá ọlọ́lá ó ti kú nìyẹn bàbá olùmọ̀ńlá ó ti dìtà nìyẹn bàbá olówó ọmọ ti lọ nìyẹn olóyè pàtàkì ìjòyè ńlá ọba wọn tí gbogbo wọn wárí fún mr president mr governor mr chairman àwọn lọ nìyẹn tọba tán allahu akbar kí ni wọn ń ṣe é lẹ di ọdẹrú ọjọ́ yìí ọjọ́ tí ọjà pé wọn náà ni wọn ń gbé báwọn ọjọ́ tọ́jọ́ pé pákó tí wọ́n fi gbé wọ̀ lọ sórí tẹ́ ni wọ́n máa sọ ń pa rẹ̀ báwọn ẹ má pa pákó ìsì ọjọ́ tọ́jọ́ pé ìwọ náà ni wọ́n máa sọ pé okùn tẹ́ fi so aṣọ tẹ́ fi wé lára ẹ tú wá gbọ́ pé wọ́n ní èèyàn òtún tán bá ti gbé sí sàárè ọjọ́ tó ṣe pé ìwọ náà ni ẹni tí wọ́n pe à wọ́n mà ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ lẹ́fi lélẹ̀ kí máa ṣe tòsí lọ́jọ́ yẹn kí ni wọ́n ń ṣe lẹ́ẹ̀dọ́jọ́ náà tọ́ba tí wàá sin òkúta àti sínsinu sáré àwọn nǹkan tí ṣẹ̀ríyà tó tún tọ́ka sí pé ká ṣe ọ̀nà ni pé alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti gbé sínú sáré rẹ̀ yẹn ẹ rí i pé tẹ́lẹ̀ a sọ pé ńgbà tá à ń gbé síbẹ̀ lọ́wọ́ tá à ń sin lọ́wọ́ á fi nǹkan kan mú ẹ̀yìn rẹ̀ torí kó má bàa ṣubú nísìn á wàá fi àti sísan á mú blọ́ọ̀kù alámọ̀ á fi di gbogbo ẹ̀yìn rẹ̀ pa á fi di gbogbo ẹ̀yìn rẹ̀ pa lọ́nà tó ṣe é pé nǹkan kan ò ní sí bí àlàfo láàrin ẹ̀yìn rẹ̀ sí kòtò ńlá tá a ti kọ́kọ́ gbẹ̀yìn gẹ́gẹ́ bí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu bó ti ti sọ ó ní wa ansibu alayya al-labina nasba ẹ̀ mú àwọn búlọ́kù búlọ́kù aláma ẹ̀ fi dì mí ní ẹ̀yìn ní àtìpa ẹ̀ fi dì mí ní ẹ̀yìn ní àtìpa gbogbo àwọn ṣe báyìí fún àwọn olólùfẹ́ rẹ̀ ni o torí bá ti kú á pẹ̀lú kàwé lẹ́yìn yìí ẹgbẹ́lẹ̀ fún ẹgbẹ́ sínú kòtò tán ẹtún kọjú rẹ̀ le nù lẹ̀ ẹtún fi nǹkan di lẹ́yìn kọ́mọ́bà rọ́nà jáde ika ma níyìn àmọ́ ní ìta sọ ni gangan lọ lólùfẹ́ rẹ̀ ẹ̀yin lẹ́fẹ́ kọ́ máa rùn lọ́nà tó yẹ pé ó ma dóorùn Allahu akbar ẹlẹ́kejì òun náà ní pé lẹ́yìn ìgbà tí a ti gbé òkun yẹn ti dí ẹ̀yìn pẹ̀lú àwọn àti wàá bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di àti bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di àti bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di à ń fẹ́ kó ní kálukú gbogbo ẹni tí bá ń bẹ ń bẹ lọ́jọ́ yẹn kó fi ọwọ́ rẹ̀ méjèèjì kó fi bu èpẹ̀ ẹ̀kúnwọ́ ọwọ́ méjèèjì kó bu lẹ́ẹ̀mẹ́ta kí wọn náà bù sí gbogbo ẹni tí ń bẹ ń bẹ ẹ̀kúnwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta kí wọn náà bù kọ́ dalé òkú yẹn káwa rí i pé agbọn bíi orí rẹ̀ iná là ń dà sí tó tó bá fẹ́ kó ṣe pé wọ́n padà mú ṣóvẹ̀ wọ́n fi tàn ká ẹ̀dá ìpẹ́ fún wọn mẹ́ta sí torí pé wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ pípa nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹbi Abu Hurairah radiyallahu anhu ti ṣe gbà wá ó ní anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam salla ala janazatin. ثم أتى قبر الميت فحسى عليه من قبل رأسه ثلاثة رواه ابن ماجة بسند جيد قاله النووي قال النبي صلى الله عليه وآله وسلم أتي صلاة الجنازة توقو كالارا بعدها أتي صلاة الجنازة إتا أنا بيوال الله سيساريري نقوى توافو توافو تا النبي صلى الله عليه وسلم وافي أوالي méjèèjì alápọ̀nlé ó fi bu ìpẹ́ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ àdásí déédéé bí ọ̀kan kan orí rẹ̀ sòkáwa náà kásì bẹ́ẹ̀ ọ̀nbẹ́ nù kẹtọ́ dà ẹlẹ́kẹta nínú àwọn nǹkan eléyìí tá à ń fẹ́ ká ṣe lẹ́yìn ìgbà tá a ti bo òkú tán òun náà ní pé ẹ̀yin tẹ̀ ń ẹ̀yin tẹ̀ lọ síbẹ̀ yẹn túkálẹ̀ kan náà ni àbí kọ́ńkálukú díẹ̀ torí pé amr ibn al-aas radiyallahu anhu òun ló sọ àsọtẹ́lẹ̀ kan ṣáájú kó tó di kpókú ó ní fa idha dafantumuni lọ́jọ́ tí mo bá kú lẹ́yìn ìgbà tẹ́ bá bò mí mọ́lẹ̀ tán fashunnu alayya turab shanna ẹ tẹ́ ìpẹ̀lú mi lẹ́yìn tí a ti bò mí mọ́nu lẹ̀ tẹ́tí fi búlọ́ọ̀kù dí mi lẹ́yìn ẹ wá dé pẹ̀lú mi ní dídà lẹ́ni gbogbo kòtò tẹ́gbẹ̀m ẹ dé pẹ̀lú. thumma aqimu hawla qabri qadra ma tunharu jazur wa tuqassamu lahmuha. ó ní tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹ dúró nídìí sàárè mi ẹ má lọ o ní déédéé iye àsìkò tó lè gbani láti gúnra fún mi ká sì kún ká sá ẹran rẹ̀ ká pín iye àsìkò tó lè gbani láti ṣe nǹkan mọ̀ ń fẹ́ kẹ́ ẹ dúró bẹ́ẹ̀ ń di sáré mi ìyẹn ni pé tó bá gúnra fún mi nìsí wọ́n kún wọ́n sá ẹran rẹ̀ kákí gbogbo ẹ̀ ó lè má gba àwọn ìṣẹ́jú méjìlá lọ́dọ̀ àwọn tó máa ṣe dáadáa mò ń fẹ́ kẹ́ dúró di sàárè mi bẹ́ẹ̀ kí ló dé ìwà Amr ibn al-As ó ní hatta asta'nisa tọrọ wù mí kí n bá yín najú díẹ̀ báwọn kí n bá yín najú díẹ̀ báwọn wà á ń dọrọ wà á ń dọrọ máa da ọrọ jẹ ọbíhi rọsọlá rọbì kí n fi wá wo kí ní n fi fọ èsì fáwọn arántí olúwa mi ń gbà wọn bá dé yàní pásítọ̀ tẹ́sí mi ẹ má tètè lọ ẹ dákun ẹ dúró díẹ̀ kí bíbẹ́ yín nídìí sáré mi kọjá pé mò ń fi yín sèǹdàjú kí n fi lè bá wo kí ní fi fèsì fáwọn aránṣẹ́ olúwa mi gbà wọn bá dé àwọn mọ̀lẹ́kà alimami muslim ònlọ́gbẹ́gbà wa ìjáde. kò sí tàbí ṣùgbọ́n pàànàbì sallallahu alaihi wasallam kó lọ sọ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ́ pé ńgbà tó máa sìnkú tán ẹ dúró ẹ bá a nájú kó lè bá a má kí ní ó fi fèsì. tó ṣùgbọ́n tá a bá rẹ̀ nìkan tó ṣe bẹ́ẹ̀ nítorí pé orípé sàábì kan sọ bẹ́ẹ̀ à ń bẹ lọ́nkọ́ mọ́kúrú kò sì sọ pé tẹ bá para kún mi yẹn kẹkún kẹkún ẹran rẹ o òun ń ṣàlàyé nípa àkókò ike iye àkókò tí wọn ń bùkátà láti fi gúnra fún mi iye àkókò tí wọn ń bùkátà láti kún iye àkókò tí wọn ń bùkátà láti sàpín ẹran rẹ ìyọwọ́ ọ̀sẹ́jú péréte ń mọ̀ ń fẹ́ kẹ́ fi dúró nídìí sàárè mi bẹ́ẹ̀ kó fi jẹ́ nǹkan tí mò ń fi ń sènà jù kó tó di pa àwọn mọ̀lẹ́kọ̀ wa bìmí léèrè nǹkan ẹlẹ́kẹ̀rin lẹ́yìn ìgbà tẹ́ bá ti bòkú mọ́lẹ̀ tán àǹfẹ̀kẹ́ tọrọ àforíjìn kẹsì sàdúà fún nídìí sàárè rẹ̀ yẹn ṣáájú kẹ́ tó kó ń bẹ̀ àdúà wò lẹ́ẹ̀ máa ṣe fún ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ ọlọ́run ọba fún lẹ́sì fọ̀ Uthman ibn Affan radiyallahu anhu oníkàánà nàbí sallallahu alayhi wa sallam idha faraga min dafn al-mayyit waqafa alayhi wa qala ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà bá ti bòkú mọ́lẹ̀ tán anabi máa ń dúró ní déédéé bí ọ̀kan kan orí rẹ̀ anabi ọwọ́ aṣọ yìí pé istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín wasalu lahu at-tathbit ẹ sì tọrọ lọ́dọ̀ ọlọ́run kó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fa innahu al-ana yus'al nítorí bá ṣe wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mẹ̀lẹ́kà ń bilé rè alimami Abu òun ló gbé jáde bí sanadin sahih gba ọ̀nà kan tó gún régé eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tá a bá ti bòkú mọ́lẹ̀ tán kó tó di kóní kálukú wa á tún ká máa lọ ilé á tọrọ àforíjì fún á sì tọrọ pé kọ́lọ́wọ́ bó fún lésì fọ̀ tó bá tó pé allahumma ighfir lahu allahumma thabbit allahumma ighfir lahu allahumma thabbit ó ti tó ọlọ́run foríjì ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ ọlọ́run fún lésì fọ̀ ó ti tó. eléyìí túmọ̀ sí poníkálukú láàyè rẹ̀ láì gbóhùn sókè láì yọ ẹnìkan lẹ́nu ọkàn rọra wí allahumma ghfirla allahumma thabbit ó ti tó. àbùkátà ike ká mọ̀ wá gba àdúrà náà sí mọ́ra wa lọ́wọ́ pé bàbá ìmáàmù ẹ̀yin ní ẹ̀bẹ̀rẹ̀ bàbá làdáni ẹ̀yin náà ṣe tiyín àbá tafsiri wí tiẹ̀ apẹnisẹ́sìn wí tiẹ̀ sọ gbogbo eléyìí sọkúsọ lásán irọ́ ẹ̀ tara ẹ̀ jẹ́ wá tó wá pé fatia di láfi ìdájà fatia gbogbo eléyìí kò sẹ́ni tó bẹ̀ ọ́ allahumma ghfirla allahumma thabbit ní ká mà ní ká mà kéésì ètí ní ká máa gbé mu gbé wẹ̀ ní ká ṣe àmá àwọn mọ́tò tara ẹni ẹ̀yẹ wọ́rú jàǹbá táláyé fi ń sòkú láwùjọ wa. bẹ̀rẹ̀ látòrí sọ̀látòrí jànáza kí lẹ́ẹ̀ máa wí ń bẹ́ kí lẹ́ẹ̀ máa tí wọ́n máa wí ń bẹ́ tẹ́fọ́pọ̀lọpọ̀ kan súfèé ni omi kan sọ̀ ni kọ̀mọ́ nǹkan tó máa wí ń bẹ́ ó tún ti wá dórí pé àwa fẹ́ máa lọ abẹ́ kí ọmọ ya gbọ́dàbọ̀ àtúmọ̀ndáwù bọ́ba fẹ́lì ó fẹ́lì wọ́lọ́mà àmọ́ bá ti tọrọ fún bọ́lọ̀ foríjì àmọ́ ah, bá fi tọrọ fún pé tán ìdánwò ńlá lélẹ́yìí tó ẹgbẹ́ tí yẹn bá ti fìdí rẹ́mi ń bẹ̀ ìfìdí rẹ́mi láéláé ni kí là á tún wí. Ah, ó léwu púpọ̀ ìjàmbá ń ti ọ̀pọ̀lọpọ̀ tí àìmọ̀ kan bá ti pọ̀ fáwọn èèyàn tágídí ti kun tífẹ̀ẹ́ ẹnu ń bá wọn ájà bí ti ṣe máa já sí òfò náà nù. tọ́ba ti wí tiẹ̀ máa lọ òbúkátà láti dúró. allahumma ghfir lahu allahumma thabbit tọba ti sọ bẹ́ẹ̀ máa lọ rẹ akramakumullah báyọ̀ wọn náà ti rírí lẹ́yìn ìgbà tí wọ́n bá bò kú mọ́lẹ̀ bá ń tán ẹnìkan wá lè bọ́ wájú kó wá lọ́ọ́ máa pé òkú ìwọ ọlágbájá báyà orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim ìyá rẹ̀ ń jẹ́ Shifawu ó lè ní Ibrahim ọmọ Shifawu mo pè ọ́ dá mi lóhùn bó o ṣe máa sọ ashhadu an la ilaha illallah. وأشهد أن محمدا رسول الله bó ti ṣe ń wí láyé kó tó di pa ọ lọ ń wàá pè gbólóhùn náà fún ọ lónìí mo bá ti ń pè kọ́ ọ máa pè tẹ̀lé mi lẹ́yìn ẹ rí i pé àwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lárí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ pé odo ó kún ìfẹ́ ẹnu fún wa ni nítorí pé kò sí ẹgbàá wa kan tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tọ́tọ́ kà sí pé ká ṣe bẹ́ẹ̀ fún lẹ́yìn ìgbà tá a ti bò òkú mọ́lẹ̀ àti pé gan àwọn ẹgbà wa tírú rẹ̀ wá nínú rẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní kò gún régé kò fẹsẹ̀ rìn lẹ̀ kò tiẹ̀ dá bẹ́ẹ̀ ni al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ni wọ́n sọ nínú tírà àwọn Zad al-Ma'ad bẹ́ẹ̀ náà ni al nawawi àti àwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní hadithun da'if al-Imam nínú tírà àwọn Subul salam àwọn náà sọ pé kọfẹsẹ rìn tí wùlò kéré ma àti pé pápá gan ìnàlà àmà lẹbi ìbẹjà káti ẹ máa lóru rẹ gan àdáda lẹ wọlé ayọwọ bí ti máa ń yẹ fàálù ẹ má jẹ kí púpọ̀ àwọn olódò tí ń serú yìí jẹ ẹ má jẹ kí àwọn olódò tí ń serú yìí jẹ eléyìí sọ nípa kánú ni nígbólóńlá ó ní í pẹ̀lú àmọ́ ẹ̀yìn tí ìbá ti kú tó ti fi lé ayé lẹ̀ kò sí gbólóhùn la ilaha illallah kan tẹ́ fẹ́ nù ma ó ti parí ó ti parí nù à ń bọ̀sibọ́sí pa wà lọ ti sàárè rẹ̀ á máa wá pè lóko rẹ̀ á máa wá sọ pé bí mo bá ti ń pè kí wọn náà máa pè tẹ̀lé mi lẹ́yìn eléyìí ò sí nù tí wọ́n fi kọ́ wa kò sí nù lànà mùsùlùmí kó dínà sí ẹgbà wa tó sì mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ náà láti gbọ́n yẹn wàyí o ǹjọ́ wa tọ́ ká gbé òkú ká gbé jáde nínú sàárè rẹ̀ lẹ́yìn tí wọ́n ti bò mọ́lẹ̀ bí bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ̀ tó bá jẹ́ pé ìdí pàtàkì kan bẹ tó lè mú wa ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rí ọ̀tá kù bíi ká mà dájú pé òkú ti ń bẹ nínú sàárè yìí wọ́n sin láì jẹ́ pé wọ́n wẹ̀ ni wọ́n sin wọn ò fa sọ ìgbẹ̀yìn wọn ò fi wé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá ti mà bẹ́ẹ̀ agbèjáde awẹ tàbá wẹ tán àfàtọ funfun àfiwé lára àwọn àṣẹṣọ láti jànáza sí lára àṣẹṣẹ wa lọ gbé sí. bẹ́ẹ̀ náà ni ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ọlọ́nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá sí sàréè Abdullah ibn Ubay lẹ́yìn ìgbà tí wọ́n ti sin tán tí wọn ti gbé wọnú sàárè rẹ wọn gbé wọnú kòtò tí wọn sọ sí anabi sallallahu alaihi wasallam wọn apá láṣẹ pé kí wọn gbé jáde fún wọn gbé jáde nínú sàárè rẹ fa wada'ahu ala rukbatayhi anabi wa gbé lórí orúnkún rẹ méjèèjì fa nafatha alayhi min riqihi anabi wa tusi lára nínú tó ẹnu rẹ wa albasahu qamisa anabi tí wọn amú ẹ̀wù rẹ kan ó gbé wọ lọ́rùn qala Jabir. جابر بن عبد الله رضي الله عنه أني وصلى عليه والله أعلم أنا بسنة صلاة السلارة والله لما الإمام البخاري لو بجد عبد الله بن أبي أنا لقاه منافق wọ́n ti sin tán àwọn nítorí àdúrà tí anabi bẹ́ẹ̀ ṣe fún yìí anabi ni kò wọ́n yọ jáde fún un. tọ́ tọ́ jábìrì náà sọ pé Allahu àlẹ́ ọlọ́run lọ́ọ́ máa jù nítorí pé gbogbo wa ti mọ̀ pé mùnáfìkì ńlá ni Abdullahi ibn Ubay ibn Salul olórí ibú burúkú ni olórí ibú ńlá sí nítorí pé ó fi àìgbàgbọ́ ó fi pamọ́ ni wọ́n fi ìmánì hàn síta kódà anabi sallallahu alayhi wa sallam ọmọ rẹ̀ kan ọmọ abdullahi bin ubayi ó ti wá bá anabi rí pé ẹ ń pa bàbá mi nítorí pé ó ti ṣe àwọn tí mo ń wò pé padà sọ fẹ́ nìkan pé pa sì ń san nítorí pé ní gbogbo Madina yìí àwọn ansor tọ́jára Madina èmi ọ̀mẹ́ nìkan tọ́jà yìí pé máa ṣe pẹ́pẹ́ furu fún bàbá rẹ̀ bíi tèmi ìwà ni jẹ́ni tọ́kàn mi ò lè gbà kí n máa wo ẹni tẹ́ ẹ bá pa aláṣẹ kọ́ pààràn kó n sì tún rìn lókè pẹ̀. anabi sallallahu alaihi wasallam da'hu fa inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashabahu sísílẹ̀ torí pẹ́ẹ́rù ń bà mí kọ́ mọ́tò pé muhammadu ń pa àwọn sàhábà rẹ̀ nítorí pé tí mi bá a ṣe lójú ayé lànàbí náà fi bá a ṣe ṣùgbọ́n dára ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì tún ni kò gbé jáde nínú sàárè rẹ̀ ó gbé lórí orúnkún rẹ̀ méjèèjì ó tún tutọ́ sí ó tún fi aṣọ rẹ̀ ó fi sí lọ́rùn jábìrì tún ní ànábì tún ṣe sọ láti sí lára wàláhu àlẹ jábìrì fúnra rẹ̀ ó dẹ wàláhu àlẹ ọlọ́nlọ́mà ọlọ́nlọ́mà Al-Imam bukhari òun ló gbé ẹgbàá wáyé jáde. bẹ́ẹ̀ náà ní táwọn náà bá ti máa kókó kan wọn ọ̀wẹ́ ẹgbẹ́jáde kẹwẹ́ lópin ìgbà tá a mọ̀ pé àárín ìgbà tí wọ́n bò mọ́lẹ̀ sígbà táwọn sọ yìí ara rẹ̀ ò lè tí bàjẹ́ abẹ́tí ẹ̀ mọ̀ pé aṣọ rẹ̀ tó fi kú náà wọ́n fi lọ sí bí àwọn ẹni tó ṣe tíjàmbá mọ́tò pa so lánàá lọ wọ́n ti lọ gbé wọn sí bẹ́ẹ̀ nínú àwọn àdádálẹ̀ tá a gbọ́dọ̀ fún ni pé tó ti ń gbókù bọ̀ wọ́n ń gbókù bọ̀ wọ́n ń gbé bọ̀ wá sórí tẹ́ níbi tó fẹ́ sin sí ẹ rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa màálù wọ́n bẹ̀rẹ̀ sí pa màálù lórí tẹ́ ṣáájú kó tó di kí wọ́n bò kú ti bẹ̀rẹ̀ sí ní ha ẹran rẹ̀ kó tó di wọ́n bò àdádálẹ̀ ni ọlọ́mọdé wọn náà máa jẹ ọmọ pọ́ńtì lábí ọkọ olùkànbẹ ọlọ́mọdé torí ẹ̀ka kíyè sára nínú àwọn adádálẹ̀ eléyìí a gbọ́dọ̀ tún sọ́ra fún òun náà ni pé wọ́n ń gbé bàbá màmá yẹn lọ sórí tẹ́ atọkùnrin atọbìnrin ni wọ́n dá tẹ̀léra wọn ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ jẹ́ kó àwọn obìnrin ọ̀tẹ̀lé yín àwọn ọkùnrin nìkan àwọn ni ó gbé lọ sórí tẹ́ àwọn obìnrin kópa nínú sọ̀látù jánásà àmọ́ wọn gbọ́dọ̀ tẹ̀ lókù lọ sí ibi tí wọ́n ti sìn. ama wá lọ ama pariwo ònkéwu lọ́wọ́ nìkú wọlé dé ònkàlù àlá nìkú gbẹ̀mí ala abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ bàbá tí ọmọ jẹ́wọ́ olódo ọ kú láì má jẹ́wọ́ wọ́n ma parọ́ sẹ́mẹ̀lẹ́ka lẹ́fẹ́ parọ́ fún ni na wọn ló ń bụ àlá nìkú gbẹ̀mí ẹ̀ ó ti ṣe sọ láti ní ìsìn láti kó ni wọ́n tún lè gbé ẹ̀yìn fọ́tò bàbá lọ bàbá rere sá ni bàbá wa bàbá rere sá ni bàbá ni bàbá kà ó ti pa gbogbo ará àdúgbò lọ́mọ wọ́n fẹ́ pa wọ́n tán. tó bá tiẹ̀ wá jẹ́ ìyàn rẹ̀ gan ta ló ní ẹ máa kọrin tẹ̀lé ta ni pé kí ni. àbùkátà gbogbo ẹ̀ akramakumullah nínú rẹ̀ náà ni wọ́n ló ń tọ̀rí kọ́ ni tọ̀ríkọ ni bàbá yẹn ṣe kú tìjàníyà kàdìríyà ṣàdìlíyà nàkìjàbẹ̀ndíyà bàtẹ̀wíyà. wọ́n bẹ̀rẹ̀ sí ni jó wọ́n máa takòtò lójú títì láìlà ìlọsà láìlà wọ́n tún máa ṣe pé orí yín fọ́ ẹ̀yin tẹ́ ẹni ká má ṣe orí yín fọ́ àti fọ́ yín lórí làwọn sì. títì ọlọ́dún ti máa kú eku tí wọ́n bá débi tí ò sọ́dà ńkọ́. àfa wọn á sọ pé àwọn tó kórìíra zikiri àwọn fẹ́ kọ́ dá àwọn lójú lónìí kó ń zikiri ńlá kan ló kú ẹ gbọ́dọ̀. subhanallah àdáda lẹ́nu ọlọ́mọdé á àwọn ọ̀daràn torí tí wọ́n bá ti bá àwọn ọ̀daràn tó ni ó gbé ọ lọ sórí ni ó gbé ọ tààrí eléyìí àwọn dìnnà sí nínú náà òun gbé láwà nítorí bí òṣùká yóò tún lè sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn bàbá ìmáàmù kan bọ̀ níbi ti pọ̀ wọ́n máa pọ́nrọ́ lẹ́nu ẹ̀wù ni wọ́n máa fi jà àfà níbi ti pọ̀ ẹ̀wù rẹ̀ ah mashallah láwàní rẹ̀ rẹ mashallah ó ní ẹ̀yà ẹ̀yà ẹ̀yà bàbá ń bọ̀ ẹ̀ gbé àwọn súra kankan máa kà ẹ̀ tí ẹ̀ka kúlọ̀ àwọn rọ́bì falaq ẹ̀ka kúlọ̀ àwọn rọ́bì nas ẹ̀ka kúlọ̀ wallahu ahad ẹ̀ka ìdájà ó di márùn ẹ̀ka kúlọ̀ yá ayyuhal kafirun ó di mẹ́fà inna anzalnahu kó wọn tẹ́lẹ̀ ṣẹṣẹ àdáda lẹ gbogbo ẹ̀ kò sínú lànà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì máa pé bí irọ́ ti ṣe kìtó ní máa bíwó láwùjọ àwọn olódò gbogbo àwọn tí ń pe òkú pé àwọn fẹ́ nù ní la ilaha illallah lẹ́yìn tí a ti bò mọ́lẹ̀ àtirú ètò bọ́ wájú tí ń pe ẹ máa ké àwọn súrà yìí sẹ́wọ̀n pé ó bi tiwọn bọ̀kùà bọ̀kùà ni ó tó níjọ́ tó bá di yawmul hajjil akbar ọjọ́ bídìí àlá báyọjọ kẹta ni àbíjọ kẹjọ ni àbíjọ ogójì ọjọ́ ni àà wọn ó di àwọn tiwọn lọ́tọ̀ ni lọ́jọ́ fídíà ńlá nítorí ah bàbá tó nu bàbá ńlá yìí láì lọ́la kú wọn bàbá tó yọ tó fa àwọn súra yọ ẹsẹ̀ bíbọ́ yẹ ọ́ hábì kan ni ọ́ fà yọ ní alukura ni ẹ kà mm, ẹ kà àwọn ẹni tó bá jẹ́ ni lálẹ́ àkàrú fún ẹ gbọ́rọ̀ so wọn náà wọn àti jẹ́ pé wọn náà dá kan mà lọ́mọ yọ ẹ bá ń fi owó yìí sí àpò bàbá bá ń délé ni ok bá ń dọ́jà ńkọ́.

bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tún lè bọ́ wájú yọ máa ṣe àwọn àdúrà kan níbẹ̀rẹ̀ gbogbo àdúrà yẹn as'aluka wa as'aluka wa as'aluka wa as'aluka wa as'aluka yóò kún bẹ́ẹ̀ la àmín wa as'aluka àmín wa as'aluka àmín wa as'aluka àmín àmín nà. gbogbo àwọn àdáda lẹ burúkú sáfi ń gbọpọlọ lọ́wọ́ àwọn èèyàn gbogbo ẹ kò sínú tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó mú wa pé kẹsì fókù lẹ́yìn ikú rẹ̀. kò sí nǹkan kan nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí tó fẹsẹ̀ rìn lẹ̀ wáyé o sábà ti dúró lẹ́yìn tá a bò allahumma allahumma ó ti tán ọlọ́run foríjì ọlọ́run lẹ̀ mùsùlùmí ni wọ́n ní kó gbé mùsùlùmí sí kìí ṣe pé ni wọ́n ní kó gbé mùsùlùmí sí wọn láìsí sí gbogbo aráàlú wọn láìsí sí gbogbo aráyé wọn láìsí sí gbogbo ará àdúgbò gbogbo kèfèrí gbogbo dínkà gbogbo pọ́ọ̀lù gbogbo jọ́ọ̀nù gbogbo ògúndigba sàgódógójì kálukú wọn á tẹ̀lé yín lọ́sórí tẹ́ mùsùlùmí ọlọ́mọdé ọlọ́mọdé mùsùlùmí nìkan iná ọ̀rọ̀ gbé mùsùlùmí sìn ẹni tí èsè mùsùlùmí kó jìnà ẹni tí mùsùlùmí kó jìnà irú rẹ̀ náà ni tó kù bá kú táìkú láwùjọ Yorùbá yìí àwọn oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí wọ́n lè sọ pé gbogbo ẹtí ń bẹ́ ń bì kọ́ sálùwàlà àti káfíìrì àti mùsùlùmí ẹ̀ta sálùwàlà à kí ni jálùwàlà fún káfíìrì tani jájá mọ́tíláṣí wọ́n sani ẹ̀yin náà bọ́jú ẹ bọ́sẹ̀ ńgbà tí wọ́n bá ti tán á ah, gbogbo ẹ̀yán mẹ́tọ́ lọ́ọ́ ìlọ́lọ́ lọ́ọ́ ìlọ́lọ́ abẹ́ ṣe mílíọ̀n kan ni kò síbọ̀ràn rẹ ti tó wájú ọlọ́run àwọn mọ̀lẹ́kọ̀ gbé mọ̀lẹ́kà kẹ́ni ò gbé ẹ gbọ́rọ̀ àbí mọ̀lẹ́kà yà tó bá jọ́ daràn ló lẹ́yìn náà káfíìrì ti ṣe láìláìlọ́lá ṣé wàá mọ̀ tó máa ti wọ̀ ń sọ ọmọ ti di mùsùlùmí nù lọ́nà bá tún gba sọ́ọ̀sì lọ èyí tún gba léèdì lọ kẹ́ ẹ máa wo bí àwọn alákòóbọ̀ olódo bí wọ́n ti ń bẹ̀ sí jẹ́ láwùjọ wa. akramakumullah agbọ́pọ̀ àti sìnkú tán kí ni tó tún jẹ́ ìwọ̀ òkú lẹ́yìn ìgbà tá a bá sin tán. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داج داج إيوامي سواو تتن تتكو تسي جانا يلولي وا كاريك باكو يفون إيواني أناني ويلي قضاء دينه kábàá san gbèsè rẹ̀ tókù bá kú kúrò láyé ń bí lẹ́ni tó sọ pé ó jẹ àwọn èèyàn lówó ó jẹ wọn ní dúkìá lójú ayé rẹ̀ tókù sì gbìyànjú gbá gbogbo ọ̀nà láti rí pọ́ùn san gbèsè yìí tí ọ̀fẹ́ gbé gbèsè onígbèsè lọ ṣùgbọ́n tó ti pé ọlọ́run ẹlẹ́dàá wa kò fún ní kápá àti lè san gbèsè yìí tó fi filé ayé sílẹ̀ tó kù bá ti kú ó ti di ọ̀kan nínú ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ ọ̀ranyàn lórí ẹni tó kù bá fi sílẹ̀ pé kí wọ́n bá pè tábàárí nínú àwọn ọmọ rẹ̀ tó san gbèsè eléyìí tí bàbá rẹ̀ ò rí san látàrí kòsíkòsí. Kòsí àbí látàrí pé ikú kán bàbá lójú kò jẹ́ kó lè san tọ́mọ rẹ̀ bá bá san á ntọ́ da lọ́mọ ṣe o ọmọ ò tí ẹ̀ rí san ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ni wọ́n bá san nítorí wọn lẹ́sẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi. حتى يقضى عنه رواه الإمام الترمذي النبي صلى الله عليه وآله وسلم أن ní ẹ̀mí mùmínì tó kú pẹ̀lú gbèsè lọ́rùn wọn ò sọ̀rọ̀ wọn ò fi dógò sára gbèsè rẹ̀ wọn ò ní tú sílẹ̀ ó dìgbà tán bàbá san nínú dáadáa òun náà ní ká rẹ́ni bá bàbá yìí màmá yìí ọmọ yìí ọmọbìnrin yìí san rẹ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ torí pé ní ó jẹ́ kún ní ìtúsílẹ̀ nínú sàárì wọn. àmọ́kádákun láti amadaamu pẹ̀lú ẹ̀ ẹni ọjà gbèsè ti kú ẹ lọ bá nù sàárì rẹ̀ ìwọ dájú burúkú ni o eléyìí tẹni tó ná òrónú pò ń òkùnjọ kan máa wù múmi ni ni wọ́n pè é báwo wá ní kèfèrí sẹ́mi pé tí ó sì ó gbogbo eléyìí lọ. múmìnì bá kú pẹ̀lú owó olówó lọ́rùn pẹ̀lú dúkìá dúkìá lọ́dọ̀ tí ọba san padà ẹ̀mí rẹ̀ ò ní nísìmí. torí ẹ̀ ló jẹ́ ọ̀ràn àyàn lórí wa ká sọ gbèsè jẹ ká sówó yá ká sọ́ra fáàmà tọrùn ara wa bọ ìntagbára wa kò jẹ dáadáa ló fi ṣe kò já ìdá òní nù sàárì rẹ̀ ó dìgbà ọba tó san ìwọ sì ti kú à ń fọwọ́ ara ní san gbèsè tá a jẹ kò lè ṣeé fún wọn má àfi kára ẹni bọ́ san irú ta lọ́wọ́ mà tó fi ilẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwa wa wò ká tó wa kú pẹ̀lú gbèsè. ṣé ọ̀kọ̀ọ̀kan nu aláàánú bàbá wa bàbá tó bí wa tó kò ní sábàbí tá a fi wà láyé ṣé gbogbo wa náà láàánú bàbá wa kí ṣe gbogbo ọmọ ló máa ń láàánú òbí rẹ o ṣé gbogbo wa náà láàánú ìyá wa níbi tó máa mí ti ń fi ẹ̀sùn burúkú kan bàbá rẹ̀ pé bàbá wo bàbá tó bí yàn tó lè fowó tọ̀yàn bàbá wo bàbá wo náà lọ́wọ́ akú yìí lọ́dọ̀ ọmọ wo ṣerú ọmọ àwọn yọ̀ọ́fẹ́ sànù bàbá àwọn torí ẹ kálára kọ́sọ́ra kẹ́ni bá fẹ́ràn orí ara rẹ̀ kọ́ má dára alẹ̀ fẹ́nìkan láti bá a tán lẹ́yìn ikú rẹ̀ torí pé àwọn ọmọdúta ló filẹ̀ òfin ọlọ́run sì ní pé ẹ̀mí rẹ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ ò ní nísìmí orígbà tán bá tó bọ̀ tán. téèyàn bá ti kú tá ìkú ẹ fi ṣàpẹẹrẹ gbogbo ẹni tó kù lẹ́yìn yìí bí ó ti kó nǹkan tẹ̀ sílẹ̀ ni ọmọ wa. tí ìyàwó yín bá jẹ́ ẹni tó rọra lé díẹ̀ ní nǹkan gbogbo ẹni tí èkì yín tó ti kà yín kọ́ta tẹ́lẹ̀ lójú ayé yín àwọn ni ó kọ́kọ́ yín nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀ẹ́n kọ́kọ́rọ́ mọ́tò yẹn kọ́ ẹ̀ẹ́n yẹn kọ́ ẹ̀ẹ́n kọ́kọ́rọ́ kọ́ ah ni gbogbo kọ́kọ́rọ́ tẹ̀ ń béèrè ti ah no torí káwọn nǹkan yẹn wọn bá lọ sọnù ó lè gbé wuli tí ó sì gbé náà àwọn àwe ilé epo àwọn àwe wọn ti pè allocation tangba lọ́dọ̀ Dangote wọn kọ́kọ́ sọ àwọn ọmọ àtìyàwó wọn sọ wọn sí hòhò torí wọn ti ń bínú tiẹ̀ náà kó tó kú tẹ́lẹ̀ ṣé bí o bá ẹ wọn kàn rẹ́rìn sí ọbẹ̀ yàtọ̀rọ̀ kọ́bọ̀ tó ń bù wọn lẹ́ẹ̀kan láàrin tó ọba kú yọ kọjá pé àwọn lu ọ̀pá wọn sì máa sáré sí dúkìá rẹ̀ kọ́dọ̀ ó rí pé àwọn ọmọ gan ọ̀daràn náà lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ náà fẹ́ràn rẹ̀ ẹ̀rí tí yẹn bá kú sábà wá bá wa pé ẹ bá wa pín ogún wa níta máa sábà gbé wa nílé ilé bàbá wa ilé pẹ̀tẹ́sì ni ara méje ń sálẹ̀ mẹ́jọ lókè ókè bàbá yín tó kú yẹn wọn ò ní nǹkan kan láyé ju báyìí ọwọ́n ti ọwọ́n ti à ah, ókè bàbá yín wọ bàtà fa bàbá yín ó rìn wòwò kù ni kò lẹ́wù àwọn aago tí bàbá yín lò ń kọ ayé tún ti dá yé ẹ̀lú ẹ̀lú bàbá yín ò ń láǹṣẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ń mọ gbogbo eléyìí ẹ fẹ́ ti wá pínlẹ̀ ẹ̀ẹ́dì káwọn ọmọ náà ó lè àwọn gbé wiri kálukú náà ti kó ìtọ́wọ́ rẹ̀ bá àmọ́ lẹ́ngbà tó ṣe kókò ṣe sálàkì kẹ́ni kò ṣe bọ́wọ́ bá tó tẹ̀wé lé ẹlòmíì òfin lọ yáwó bá jì pé ni agreement ta ní pẹ̀lú báńkì lẹ́yìn ogún ọdún àwọn akùn àjẹpìtà lọ́wọ́ fẹ́ràn wa nítorí tọ́lọ̀ kò fẹ́ẹ̀ sí torí rẹ̀ ẹ má dáràn án lẹ̀ dé pé kẹ́lòmíì ọba yín ẹlòmíì ọrọ̀ ọlọ́run pípọ̀ láti máa jẹ gbèsè àtẹtọ́ pàtàkì àtẹtọ́ pàtàkì yóò máa jẹ gbèsè ní gbogbo tọrọ kọ́bọ̀ tó bá bọ́ sọ́wọ́ rẹ̀ yóò máa fi san gbèsè ní títí ọjọ́ ayé kí la fẹ́ ti ṣe a ẹ̀yìn ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ma ìyá fi ma lásán yóò bá yóò jẹ gbèsè tí ò ní san láàrin ọdún méjì ṣé irú ìyàwó eléyìí ó ṣe sì lóyún mi onílóyún mi ò torí gbèsè ń rẹ tó lè san lọ́dún méjì àjàjà tí máa ń sin máa ń lọ ilé ọkọ yóò bá àyè sin máa lẹ́ẹ̀mejì àyè máa yọ ọmọ tí ń lọ ilé ọkọ lẹ́ẹ̀mẹ́fà so yọ àlọ dágbèsè yọ lọ jẹgbèsè àwọn ilé ilé ayẹyẹ kan ilé àjọyọ̀ kan tán dálẹ̀ ní ìsìn pé wọ́n lè pe ọ̀sán kan three hundred thousand ni ẹnjọ́ pé gbogbo òwò tí ń ṣe kò ní thirty thousand yọ lọ wá yá three hundred thousand mi má dojú ti ni ni àwọn tí ń bínú ẹ nípọ̀ <laughs> wọ́n ń bínú ẹ wọ́n náà ń bínú ara orí ẹ orí la ṣe subhanallah bìlà má wo láàdì náà obìnrin náà wégele má wo lé ọ bá kú iná làbí sọ pé gbèsè tọ́ da lọ àbí gbèsè bú ní sinmi ẹja ké sara jama bàbá rẹ ló kú màmá rẹ ló kú tó bẹ́ẹ̀ má yóò bá lẹ́bù yóò jẹ gbèsè lọ́ní rẹ́pẹ́tẹ́pẹ́ àbá mi bá mi ọ̀jẹ́ bẹ́ẹ̀ ọlọ́gba àwọn màálù méjì ń kára fúlàní lé ọká ó tún lọ bá àwọn ẹ̀yẹ ọgbà epo méjì àwọn ẹ̀yẹ ń lórí kíni gbèsè òfò tọ́lọ̀ ọ̀bíọ́ bọ́lọ̀ lọ́ba ni wọ́n máa sòkó òfò báwọn ò ní sí torí gbogbo ńtọ́lọ̀ ni òsín náà kúnlẹ̀ èyí sí akramakumullah gbèsè ọ̀wà kúnlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà wo wá la fẹ́ bàjá táàfì rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm níbẹ̀rẹ̀ sí Islam tọ́ba fi lè gbókùú wa kánàbì sallallahu alaihi wasallam kó ti kú kánàbì òsè sọ̀lá àti ìjànàzà sí tí wọn bá lọ jẹ gbèsè tó sì fowó lẹ tó tó san gbèsè o aa kò fi nǹkan kan lẹ tó tó tó tó san gbèsè ẹ lọ ṣe sọ láti ṣe yàn yín lánàá ànábì ò ní ṣe ẹni tí ànábì wa kọ̀ láti ṣe sọ láti ṣe la ọ pàdánù torí pé ànábì sọnù àdìsí kan ó láwọn òkúta ẹrí yẹn sàárè máa kún fọ́fọ́ ní òkùnkùn lórí gbogbo òkúta bá gbé nù ẹ̀ ní níṣẹ́ lọ́lọ́run máa ń tan ìmálẹ̀ sísàárì àwọn òkú bí sọ́láàtì pẹ̀lú sọ́láàtì tí wọ́n bá ṣe tiwọn la ànábì ọ̀wá ṣe sọ́láàtì tó kù ńlá táwọn pé ní òkùnkùn ni ọ wà ó ní ẹ̀yin ní ká ẹ lọ́ọ́ máa ṣe sọ́láàtì tó kù yín la ajẹ́ pé ní burú ni gbèsè kò yẹ kéèyàn máa jẹ ẹnìkan ó wá bá nàbì sallallahu alaihi ó ní tí mo bá jagun sójú ọ̀nà ọlọ́n torí kó lè jẹ́ pé gbólóhùn ọlọ́n lọ ga jù tí wọ́n wá pa mí sójú ogun sọ́lọ́ ó forí àwọn ẹ̀ṣẹ̀ mi gbogbo jì mí ànábì ní bẹ́ẹ̀ ni arákùnrin gbẹ̀yìndà ọ̀fẹ́ máa lọ ànábì ni wọ́n pè padà tuntun ìbéèrè rẹ̀ ń ṣe ó tún se ànábì ní bẹ́ẹ̀ ni àyàfi gbèsè nìkan. فإن جبريل أخبرني بذلك آنفا láàrin ẹ̀kan tó ṣe béèrè sísìn ni màlẹ́kà jibril sọ fún mi pé ẹ ṣe àyọkúrò gbèsè ọlọ́run ó forí gbogbo ẹ̀ṣẹ̀ jìn ọ́ àfi gbèsè eléyìí túmọ̀ sí pé ká sọ ara wa ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́yáwó lọ́dọ̀ èèyàn láwùjọ wa tí ò fẹ́ san padà yóò ní mo mọ̀ pé mo jẹ́ ọ́ lówó àmọ́ bàbá ńlá kù rẹ̀ kùn sí tó lè bọ́ ọ̀rì gbà kọ́dà tó o bá tún sọ̀rọ̀ à ń tún pọ̀ níbi táwọn àkà àwọn àkà Nigeria limited tí wọ́n wà ẹni tí wọ́n yá lówó tí ń rán yàn sí yàn kọ́ ẹ lọ́ bá ń pa aa ah, òun là kọ́kọ́ ẹni tá a jẹ lówó ni tí ẹ ti pọ̀ gbamagbama sanwó mi sanwó mi sanwó mi la ti pa kọ́ ma béèrè nu sàárì rẹ̀ ẹsẹ̀ bíbọ́ yòówó ní kú ni gbàgbọ́ àwọn bàbá ńlá ti èkú ògógó ni kí wọ́n bọ pààyàn kó o máa dunnú torí ẹ ẹni tó bá yáwó olówó tètè san ó yàyàn lẹ́nu pọ̀pọ̀lọpọ̀ tó ẹ kọ́ yáwó olówó ó sì tún sùn ọ̀hún ìwọ́n tó ẹ pé tó o bá kú pẹ̀lú gbèsè yìí ò ní nísìmí nù sàárè rẹ̀ anabi sallallahu alaihi wasallam wá fi hàn wá o ọlẹ́ni tó bá yáwó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n san padà ọlọ́run ọba san amẹ́nikẹ́ni tó bá fi lè yáwó olówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n jẹ́ wọ́n jẹ́ gbé ọlọ́wọ́n bọ́ parun ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ bí wọ́n yáwó olówó wọn ò ní rí san torí pé òun náà lẹ́mìí kó wọ́n san ìparun ńlọdáwọlé ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní bàbá mi abdullah ọ̀sálàìsì abdullah ibn amr ibn haram radiyallahu anhu ọ̀sálàìsì. lẹ́yìn ìgbà tó ṣaláìsí torí bàbá yẹn ṣaláìsí lójú ogun Uhud wọ́n ti kú pàmbẹ́ kó náà bàbá kó bá tún yọnu sí i. tó wọ́n á lọ bá nàbì sallallahu alayhi wa sallam ẹrù jábìr ó ti dẹrù àgbàlagbà àwọn àbúrò pọ̀ bàbá yìí ti kú sójú ogun ìgbà tó kú sí gbèsè pọ̀ lọ́rùn rẹ̀ mo á lọ bá nàbì sallallahu alaihi wasallam mo ní kó ràn mí lọ́wọ́ lórí àwọn tí bàbá mi jẹ lówó kí wọ́n dákun kí wọ́n dínkù nínú gbèsè nǹkan yáfẹ́ nù rẹ̀ kí ìyókù ó lè bá nà wá lọ́rùn láti san E, eléyìí ń bẹnu téèyàn máa ṣìpẹ̀ fún yàn sí ẹnìkan jẹ ẹnìkan lówó kìí ṣe pé kọ́ gbà kó ń jẹ yín lówó torí pé ó ti bàbá wa jẹ àwa náà la jẹ torí tó bá jẹ bàbá wa lówó náà tí bàbá wa sì kú ṣe báwa náà la gbà torí di eléyìí báyìí ẹnìkan jẹ ẹnìkan lówó ó sì gbà kó ń jẹ lówó ó sì gbà kó wọn san ṣùgbọ́n tí ń tọrọ ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ túbọ̀ lóun la díẹ̀ ẹ bá ti pẹ́.

subhanallah owó burú bàjẹ́ wàláhì tí owó bá di pé ọba múyàn lómi déyàn kàkún kọjá àbí kíáfù èyí wọ ẹnìkan kan gbogbo èèyàn ọmọ òpè wo this is business àbí òye ọ̀rọ̀ owó là ń sọ yìí lè má mọ ọkọ mọ́ṣáláṣí fa so ẹ̀rọ <laughs> bá ti pa fẹ́ gbọ́ wá sí àwọn àbáyé àwọn èèyàn jẹ mí lówó ẹ̀ wọ́n sọ pé ká fagilé kìnnì tó wọn kọ̀ tán. anabi sallallahu alayhi wa sallam wọn aṣọ fún Jábìr hmm, tába fi jù yẹn lọ tába fi hàn gbà mí kò burú anabi ni wọ Jábìr gbogbo àwọn dẹ́bínú oríṣiríṣi tó o ní lóko bá kó wọn jọ tán pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ oríṣi kọ̀ọ̀kan kọ́ da dúró orísun kọ̀ọ̀kan kọ́ da dúró ajwa kọ́ da dúró sukari kọ́ da dúró rotop kọ́ da dúró gbogbo dẹ́bínú oríṣiríṣi má jẹ́ wọn mara wọn fi ọkọ̀ kata sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ tọba tí wàá tò wọn lọ́tọ̀ọ̀tọ̀ ń tán kọ́ wa rán ni sí mi ni mo bá ti bẹ́ẹ̀ fàjà arọ́sọ́lùláhi sọlọ́lá fàjẹ́lẹ̀ tààlà àlẹ́ gbàtà náà fi òkè ibi tí mo tó dẹ́bínú sí àbí láàrin summa qala lẹ́yìn náà lànàbí wa sọ pé killil qawm gbogbo àwọn ẹni tí bàbá rẹ̀ jẹ lówó ìbọjà náà lọ́jọ́ wa máa wọn dẹ́bínú ti kálukú fún tó fi san gbèsè wọn tán wọn ò lówó tí wọ́n fi san ni o àbí ní ìsìnká jẹ èèyàn ní ẹ wọ́n ti pè é tirẹ́là dẹ́bìnù ẹnìkan ajẹ́ tirẹ́là méjì ẹnìkan ajẹ́ tirẹ́là mẹ́ta gbogbo dẹ́bìnù tó sì wà lóko lé ojú pọ́npọ́n kan lọ bá a bá da gbogbo ẹ̀ mọ́ra wọn nu lọ́jẹ́ pọ́npọ́n kan pọ́npọ́n kan náà ànábì wa ní oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ yàtọ̀tọ̀tọ̀ yàtọ̀tọ̀tọ̀ yàtọ̀tọ̀tọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ wa ránṣẹ́ sí mi wọ́n ránṣẹ́ sí ànábì sí ànábì wa ní máa wọn tí bàbá rẹ jẹ kálukú nínú oríṣi dẹbínú kọ̀ọ̀kan máa wọn fún ó lè ní mọ̀ ń bá wọn ó tó dínkù kọ̀ máa dínkù dẹbínú tó dínkù kò dínkù bàbá sáyẹn ti gba tiyín tán iye tọ́jà mí náà mọ̀ gbà wọn ẹ̀yin ńkọ́ ẹ̀yin náà gbébi tẹ́ gba tiyín sí wa ona gba tiẹ ẹ̀yin ńkọ́ sani ka tó kun Madina yi la ilaha illallah dẹbi nusu sẹku bó ti wa bí gbàtà mú nǹkankan nù ẹ eléyìí jẹ mọjiza nínú mọ́jísà nàbì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi ní ká ṣe fún wọn lálẹ́ yẹ wọ́n sọ pé àwọn yá fẹ́nu ẹ̀ àwọn wá ní lálẹ́ tẹ́ làwọn fẹ́ àwọn gbowó àwọn ni ó ọ̀rọ̀ andiki náà àwọn náà gbowó pé kò burú ẹ̀yin náà gbà pé subhanallah ẹnìkan nu wò lè o alimami bukhari ló gbé ìdára wò lè o tó bá jẹ́ èèyàn lówó nìsín ọ̀wọ́ owó ni o èso pé lè sọ pé kí ló wá jẹun kẹ èso wá jẹun ráìsì náà ní kòkòrò ráìsì wo lẹ́ni lẹ́ gbé jáde máa wá nígbà tá a gbé ráìsì múdù mẹ́wàá wa ó sì jẹ́ ẹnìkan láàdọ́ta múdù ẹnìkan àádọ́rin ẹnìkan ọgbọ̀n ẹ bá ti wọn mẹ́wàá á sálẹ̀ sakasaka báà ní rí. á rí kálukú ó le ma lè má mọ abájú sọ ni o ṣètò ẹ ṣètò rú ni nígbà owó mi bá tó wọlé ni. subhanallah tó báyìí lànàbì sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀tọ́ òkú ẹlẹ́kẹfà tó ti yẹ káwa ká mójútó náà ní ká sàrà àfọkù wa ẹni tó ti kú ti kú ẹni àǹfààní jẹ́ni tó ṣẹ́kù lè ṣe fẹ́ni tó kú ọ̀pọ̀ àti pẹ́ni tó ti kú ń bùkátà yín tẹ̀ ti kú lọ́nà tó pọ̀ alimani ọwọ́ àdúrà tẹ̀yìn ṣe kó kun òkú ń bùkátà rẹ̀ ga torí pé òun ní ìsìnkú ní nǹkan kan tó lè ṣe fúnra rẹ̀ ma ẹ̀yin tẹ̀ ti kú nìkan lẹ wà láyé ìṣẹ̀fìlẹ̀ sí láǹfààní torí ẹ̀ ká láàánú òkú wa pẹ̀lú ká ti sàráàfù ṣíṣe sàráàfù òkú. kò bùkátà ọjọ́ kpọ́jọ́ báyìí pàtó là á ṣe sàrà àfọ́kù gẹ́gẹ́ bí ìṣe yorùbá tẹ́ a máa ṣe mẹ́sàn gbogbo ọjọ́ júmọ́ à tẹ́ se fi ṣe sàrà pẹ́ ṣe sàrà fún ti àtìyá yín ìjọ júmọ́ nìkan ni bàbá yín bùkátà sàrà eléyìí kò ṣe súnà àdáadáa náà wà máa jẹ nìkan ló ṣe ṣe sàrà. gbogbo àwọn kan tó dáa tó dáa tó dáa tó wúyàn téèyàn ọ̀fẹ́ kọ́ bọ́mọ̀yàn lọ́wọ́ iná lẹ́yìn náà fi ṣe sàrà tẹ̀bá fi ṣe sàrà yóò ṣe kẹ́rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹni tẹ́ ń wá dáadáa fún yóò rí dáadáa. ó wà nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha anna rajulan ata nabiyya sallallahu alayhi wa alayhi wa sallam ìwà ànábì inna ummi qatalat nafsaha ìyá mi kú lójijì walam tuuti kò sì sàtọ́lẹ̀ wa azunnuha law takallamat mo sì ń rò pé tó bá yẹ pé ikú lọ lára tó fi sọ̀rọ̀ tafaddaqat ìyá mi ò bá ti sàrà afalaha ajrun in tafaddaqtu anha ṣé ìyá mi ọgbà aládá kan tí mo bá ṣe sàrà ló kọ qala na'am anábì níbẹ̀ ni alimami Bukhari ló gbé jáde ẹ̀yin tí bàbá yín ti kú ẹ̀yin tí màmá yín ti kú ọ̀rọ̀ lẹ ń gbọ́ yìí o ṣé sàrà àtẹ ẹ bá ṣe fún bàbá àtìyá yín lẹ́yìn ikú wọn ṣé yóò ṣe wọn láǹfààní bẹ́ẹ̀ ni anábì ni yóò ṣe láǹfààní ahun tẹ́ǹtì ń ṣe látijọ́ ìtòkẹ́ kọ̀bá amásí bàbá tiẹ̀ ìwà abẹ láyé kọ̀bá amásí yàrá ìwà wáyé àwọn ti lọ òòrí wọn máa kí lòun fi ránṣẹ́ sí wọn ẹ ṣe sàrà pẹ̀lú ẹ̀mí kékeré adarí ọlọ́ba wọn ọlọ́run ọba ó ti gbà alimami nawawi rahimahullah wọn ní àdìsí wọn tọ́ka sí jawazu sadaqati anil mayyit ikpọtọ kasi sàrà fún òkú wastihbabiha àti pa nífẹ̀ẹ́ sí kasi bẹ́ẹ̀ wa anna thawabaha yasiluhu àti pé ládàá sàrà yẹn yọ máa bọ́ kù wọ́yẹ̀nfẹ́rù yóò sì ṣe láǹfààní ládàá rẹ̀ yóò ṣe láǹfààní wọ́yẹ̀nfẹ́rù al-mutasaddiqin yóò tún sẹ̀yìn tẹ́ ṣe sàrà náà láǹfààní wọ́n tó ṣe sàrà àfọkù wọn náà tún sáǹfààní bẹ́ẹ̀. wa hadha kulluhu ajma'a ó ní gbogbo ń tà yìí ẹnu àwọn mùsùlùmí kò lé lórí. ó tún wá ná ẹgbàá ọ̀rọ̀ رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وآله وسلم إن أبي مات وترك مالا ولم يوصي oni bàbá mi kú ẹnìkan wá bá nàbí sallallahu alaihi wasallam oni bàbá mi kú ó sì fowó lẹ kọsàtọ lẹ gbígbẹ ẹsẹ dáadáa dáadáa báyìí fún mi nínú owó mi wàláhì ìjàmbá ńlá yìí ti ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ mà pé ká tó kú ọlọ́run fún wa láǹfààní pé ìdá kan nu mẹ́ta dúkìá yín òun fi ṣe sàrà fún yín pẹ́yìn lè ná lẹ́yìn ikú yín ẹ̀yàn wàá kọ́ àkọọ́lẹ̀ bí tí wọ́n gbé one over three dúkìá yín yìí gbà lẹ́yìn ikú yín gbogbo owó yìí ti ní ọ̀yìn jẹ́ jogún mi àyàfi one over three one over three yẹn wọ́n sọ àsọ́lẹ̀ pé ẹ bá ń kọ́ ẹ̀gbọ́n màmá mi ẹ fún bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ fún bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá mi ẹ̀gbọ́n ìyá gbogbo ẹ mú nínú rẹ̀ ẹ fi ran ilé ẹ̀kọ́ ẹ̀sìn islam báyìí lọ́wọ́ ẹ mú nínú rẹ̀ lágbájá tàmẹ̀dò tí wọ́n ń ṣiṣẹ́ àti pèèyàn sẹ́sìn ọlọ́run ẹ fún wa ọlọ́run ọbọ̀ fún yín ládàá rẹ̀ ẹ gbà lẹ́yìn kù yín ikú máa ń pa àwọn èèyàn lójijì wọn ò ní rántí ṣiṣẹ́ lórí one over three yọ wá di pé gbogbo owó yín gbogbo ẹ gbogbo ẹ làwọn ọmọkùn torí ẹ̀yin náà ṣàánú orí ara yín ntọ́lọ̀ fi ṣe sàrà fún yín ipe ká ẹ fi ṣe tí ó wúlò fún ah, ọmọ mi kan ó tún máa owó tẹ fílì òtó so àwọn tó wá máa mówó kan pé àwọn máa ràn yín lọ́wọ́ kan pé bàbá kan fáwọn tó bàbá ti lọ so ẹ̀yin ẹ̀ tètè sàsọtẹ́lẹ̀ ìdákanu mẹ́ta dúkìá mi ẹ wá dúró wàhálà tẹ̀ ń ṣe kẹtọ́ rówó ìdákanu mẹ́ta rẹ̀ nǹkan báyìí báyìí báyìí tọ́jú ẹsẹ̀ tọ́lọ́ nìkan fi báyìí ṣe bàbá yìí kú kọ̀sàtọ́lẹ̀ ó sì fowó lẹ̀ ọmọ rere lórí sílẹ̀ o tọ́wọ́ ẹ̀pọ́ ọmọ kata ló filẹ̀ ọmọ kan ti béèrè pé tiẹ̀ bá tọ́ fahal yukaffiru anhu an atasaddaqa anhu ǹjẹ́ tí mo bá mú nínú owó rẹ̀ yìí tí mo bá fi ṣe sàrà torí kó súnmọ́ kọ́jẹ́ pọ́ ọmọ yẹn nìkan ní òjòkun ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n nìkan ò lè dá sọ ṣé tí mo bá mú nínú owó yìí tí mo bá fi ṣe sàrà fún bàbá mi ó tó pọ́lọ́ ó ti torí rẹ̀ pẹ́sẹ́ rẹ̀ rẹ̀ fún qala anabi níbẹ̀ torí ẹ̀ ká ti sàrà àfọ̀pọ̀ pàtàkì ibn abbas radiyallahu anhu oní sa'ad ibn ubadah radiyallahu anhu ìyá rẹ̀ sàláìsì nígbà tó ń wò sí nílé sa'ad ibn ubadah bá wà bá nabi sallallahu alayhi wa sallam ó ní wà nabi inna ummi tuwfiyat wa ana ghaibun anha ìyá mi kú nígbà tó mi ò sí nílé fa hal an atasaddaqa anha ǹjẹ́ yóò ṣe láǹfààní tí wọ́n bá bá ṣe sàràbí qala na'am anábì níbẹ̀ ni qala fa inni ushhiduk ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ dájúdájú wa anábì bá mi jẹ́rìí sí anna ha'iti al-mikhrafa sadaqatan anha wípé oko mi ti ń jẹ́ báyìí mo ti ṣe sàrà fún yàrá mi irú ẹ náà ni alimami Bukhari ló gbé jáde irú ẹ náà ni pé ọlọ́run fún yín lówó ní ìsìn bàbá yín kú màmá yín kú ẹ lè kọ́ mọ́sálásí kẹfì ṣe sàrà fún bàbá yìí wọ́n gbalada rẹ̀ lódindi ẹ lè gbé kànga kẹfì ṣe sàrà fún bàbá àbíyá yìí wọ́n gbalada rẹ̀ lódindi kódà bí èyí táwọn kọ́ fúnra wọn o èyí táwọn kọ́ fúnra wọn wọ́n máa gbalada rẹ̀ gbogbo gbà báwọn yẹn bá ṣe fi ń sáfàní wọ́n máa gbalada rẹ̀ àmì èyí táyìn kọ́ fún wọn pẹ̀lú owó yín bàbá yín ọ̀gbalada rẹ̀ lódindi èwo lọ́wọ́ kéré kò kéré ní tiẹ̀ náà kàga tẹ gbẹ́lẹ̀ fún bàbá màmá yín wọ́n gba aládàá rẹ̀ lódindi bọ́ọ̀ wọ́n gba aládàá rẹ̀ lódindi torí ẹ̀ ara àwọn sàránù yàtọ̀ sí pé wàá gbé ẹ̀ ń ro kà ọbẹ̀ gbẹ gini ẹ̀ lẹ́yìn ti sàrò àwọn èèyàn wàá péjọ owó tí wọ́n fi ti sẹ́sà gbẹ́dẹ́ lómìn gan ọkọjà thirty thousand ònà àgbà wọn jẹ sàrò kù ṣé olówó wọn máa ṣe sàrà fún àbáláyìn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ọjà bó ti ṣe jẹ́ mẹ́ndarí. amur ibn shu'aib an abiyihi an jẹtẹ ọgbẹ gbà wá kan wá ó ní al-aas ibn wa'il ọsọ àsọtẹ́lẹ̀ ìgbẹ́ngbà tí mo bá kú mo ń fẹ́ kẹ́ bọ́kùn lọ́rùn ọgọ́rùn ẹrú kọ́ máa jẹ́ ìyẹn nínú dúkìá rẹ̀ ajẹ́pọ̀ àwọn ẹrú yẹn pọ̀ tó bá pé ìdá kan nu mẹ́ta dúkìá rẹ̀ nù ajẹ́pọ̀ ní ẹrú ọgọ́rùn-ún mẹ́ta nù ó ní kí wọ́n bọ́kùn lọ́rùn ẹrú ọgọ́rùn-ún ọwọ́ á ní àwọn ọmọ méjì Hisham àti Amr Hisham ibn al-As òun bá bọ́kùn lọ́rùn àádọ́ta ẹrú ńgbà tó kan Amr ibn al-As kó náà bọ́kùn. lọ́rùn àwọn ẹrú àádọ́ta ó ní èmi ò ní bọ́ yòókù o ẹ̀jẹ̀ lọ bá nàbì sallallahu alaihi wasallam kí n béèrè lọ́dọ̀ àádọ́ta ẹrú pọ̀ náà bàbá wa sọ́dọ̀ ànàbì báyìí báyìí ni bàbá wa sọ ẹ̀gbọ́n mi òun ti bọ́kùn lọ́rùn àádọ́ta ó sì kọ àádọ́ta ṣé ká bọ́ ṣé yóò wúlò fún bàbá yìí kò yé wa yóò wúlò fún wa. anabi wa ike àti ọlọ́lọ́n kò máa bá wa sọ pé innahu law kana musliman fa a'taqtum anhu tó bá jẹ́ pé mùsùlùmí bàbá yín ẹ wò ó yàtọ̀ sí bàbá tó kú lórí egun yàtọ̀ sí bàbá olóró yàtọ̀ sí bàbá ńsàkó bàbá abọ́rẹ̀ bàbá ẹlẹ́yìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ló kú fa a'taqtum anhu lẹ́wà bọ́kùn ẹrú fún un. أو تصدقتم عنه أبيت سراف أو حججتم عنه أبيت حجف بلغه ذلك بقبلي لا داري ولا àmọ́ májàmú ni kó kú ní kíni kó kú mùsùlùmí. eléyìí ń bẹ nu Islam tó ní kó ṣe lórí ẹni tó kú. ó ń bẹ nínú tí púpọ̀ nínú wa tá à ń ṣe ẹ jẹ́ àtúbọ̀ tẹpẹlẹ ma ká múra sí pẹ̀lú àníyàn tó dáa kọ́lá ẹlẹ́dàá wa kọ́ má dùn wá ní ládàá rẹ̀ àwọn ẹni tá à ń ṣe nítorí wọn kọ́lá ẹlẹ́dàá wa kó jẹ́ kí ládàá rẹ̀ ó máa lọ bá wọn. ó ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí ètò ìsìnkú àti ìmáa ṣe ẹ àgbìyànjú láti ṣe tá a bá lágbára ń bẹ torí báwa bá ṣe ṣe táwọn ẹni tó síwájú wa tí wọ́n ti lọ lẹni tí ó dé lẹ́yìn tiwa náà làwọn náà ò sì fáwa náà bàbá mi ti kú ìyá ń jẹ bàjẹ́ torí kọrọ ọmọ gidi fi sílẹ̀ àwọn ọmọ rẹ̀ ọlẹ́sìn ẹlẹ́sìn lásán làwọn ọmọ rẹ̀ kò jèrè kankan lára ọmọ àwọn ọmọ ń bẹ láyé ọ lára wọn sára ọmọ ọmọ lójú á ṣùgbọ́n ọmọ rẹ̀ náà ni ọmọ ṣe dáadáa lọmọ ọmọ náà jogun rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹlòmíín bẹ láyé tó kú ní ti rí dáadáa lọ́dọ̀ ọmọ rẹ̀ ó tún wá kú àwọn ọmọ tó pẹ̀lú dáadáa irú rẹ̀ ní fún gbogbo wa àwọn òkú mùsùlùmí wọn nínú kẹ nínú wa báwa eléyìí nínú yà nínú wa báwa mú yà náà kú wa àbí kò sì dínkù débi pápẹ́ kò tiẹ̀ fẹ́ sí ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ káwọn náà ká máa bẹ ní gbogbo gbàtà ń bẹ láyé lórí islam gbogbo gbàtà bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman káwọn arántí pé ọ̀gá wa anabi wa muhammed salawatu rabbi wa salamuhu alayhi àwọn náà ti kú anabi ti kú ó ti lé ní ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin anábì wa yìí nínú àwọn ojúṣe eléyìí tá a gbọ́dọ̀ pé fún un náà ní ká máa ṣe àsọ̀láàtù fún ṣíṣe àsọ̀láàtù fún yìí ó pàtàkì púpọ̀ mùsùlùmí ò sì gbọ́dọ̀ fi ṣeré kò gbọ́dọ̀ mú láwàdà àti ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mu rárá nítorí ọlọ́run àti àwọn mọ̀lẹ́kà rẹ̀ gan àwọn náà ti àsọ̀láàtù ìfànàbì Muhammad sallallahu alayhi wa sallam. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا